كل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته عليك أتوقفوا الله سبحانه وتعالى إشي صلاة النبوة محمد صلى الله عليه وسلم نادى نبوة مبارك النبي أتيا وصحابه àti gbogbo àwọn tó ṣe pé lẹ́dẹ́gbẹ́ tàbàrọ̀ ogun fi sáà àtàlẹ̀ ọ̀sọ́ra àwọn tí wọ́n tẹ̀lé àlẹ́bí sallallahu alaihi wasallam lásìkò tó ṣe pé àsìkò ti fi kọ́ọ̀tì ìṣìló jẹ́ láti fi ṣe islam alhamdulillah àwọn ẹni yìí fi àsìkò wọn kalẹ̀ wọ́n fi ẹ̀mí wọn kalẹ̀ wọ́n fi owó wọn kalẹ̀ àti bá àti àwọn àtàrí ọ̀nà lábúrí ìṣàn bákanáà gbogbo àwọn náà tí a máa wá gbìyànjú láti rúpa lábẹ́ tẹ̀lé ṣúná lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ìlú dáadáa ẹ ọlọ́gbìn ọdún sí bá wọn náà kí gbogbo àwọn tí a jẹ́ ọmọ ìyá ní ayé ibi tí a wà yìí students ìlànà jẹ́ ní ìgbà wọ̀nyí abẹ́lá subhanahu wa ta'ala àṣeyọrí ọlọ́wọ́ bá jọ kóbá fún oníkàlùkù yìí ṣe tí ẹ̀kọ́ náà bá dẹ́ta ọlọ́jọ́ kó jẹ́ kó wúlò fún oníkàlùkù wa àwọn òbí wọn rán gbogbo yíwá sí àyè láti gbé ìjẹwà kẹ́kọ̀ọ́ àbẹ̀lá àrùn wọn àwọn náà ni wọ́n ṣe wàhálà ọlọ́jọ́ mọ́tì láì wọn níbi wọ́n rẹ̀ ayé ní ìtẹ́kí wọn láǹfààní fáwọn ará wọn mọ̀ wọ́n ó tún wá kí wa ó tún kọ̀mẹ́ntì wa pé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó bá jáwọn medical student ní tí wọ́n fèsì níbi kọ́ọ̀sì wọn fún rẹ̀ kò ti tó lọ́tọ̀ abátúwárí ẹ̀yìn mélòó kan mẹ́ta mẹ́rin mẹ́wàá twenty ìjẹ́ tí wọ́n ń ṣàráyíjọ tọ́wọ́ ní kí ló dé kẹlẹ́yìn tó ṣe fẹ́ mọ́ ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala ilé iṣẹ́ lálá tí a lè máa bí Allah subhanahu wa ta'ala kí ó bá wa sọ gbogbo ìlànà ẹ̀sìn lórí nítorí àsìkò torí pé àsìkò dá ní ọ̀pọ̀ mọ́sálà tí a fẹ́ discuss ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alùkádà alùkádà alùkádà yàrá ìmá bilkádà òun ni ká ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tó dúró dédé ká ní lórí nǹkan tí wọ́n ń pè ní alùkádà láṣẹ ìpé ẹni tí ó bá ti ní ìmọ̀ ìgbàgbọ́ sí tọ́pítà fẹ́ discourse lẹ́yìn ẹnikẹ́ni tó bá sọ ikú wọn ò nígbàgbọ́ sí irú ẹni ò kí ṣe ìṣòro ọ̀gbìn torí pé fundamentally òun ni mùsùlùmí gbogbo nígbàgbọ́ sí ọ̀rọ̀ tá a sọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó pàkíyèsí wá anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì náà pè wá sí hadithi kan bẹ àwọn alfáàmà pé ní hadithi Jibril hadith Jibril tí wọ́n bá pè ní hadithi Jibril wọ́n tún pè ní hadithi ni wọ́n tún máa ń pè ní Ummu Sunna Ummu mada Ummu Sunna ṣe máa pé a ní nínú àwọn suwárù Qur'an àwọn ṣúra tó wà nínú Qur'an a ní ṣúra tó ń Kitab sọ́ ṣúra wọ́n Kitab Suratul Fatiha barakallah. Ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ṣàgẹ́bí ogun àwọn ṣúwàrù Kùránì ṣe pọ̀tó, Suratul Fatiha, oní Ummul Kitab. Bẹ́ẹ̀ náà àwọn àhàdìsì tó wá látọ̀dọ̀ lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam, báwọn náà ṣe pọ̀tó yẹn out of àdìsì yìí náà láti lẹ́yọ kan tí wọ́n pè ní Ummus Sunnah. Bí máa kí ni túmọ̀ Ummus Sunnah? Irú túmọ̀ ta interpreti Ummul Kitab sí, òun náà ni interpretation tí wọ́n fún ọmọ ṣẹ́kù kí ni Ummul Kitab Ummul Kitab ni pé ṣúra tó ṣe pé ó fẹ́ combine almost gbogbo tí Kùránì wá discuss entirely our summarize gbogbo ẹ̀ sínú ẹ̀ náà fi wá ń pè ní Ummul Kitab wọ́n níbẹ̀ náà ni hàn hadith gbogbo ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam gbogbo mẹ́sẹ̀ẹ́jì tánàbí wá ń dìlíbà fún wa tó wájẹ́ pé wà nínú hadith tánàbí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà ni wọ́n summarize sínú tí wọ́n pè ní Umm Salama òun náà dẹ̀ ni wọ́n ń pè ní hadith Jibril briefing tí wọ́n fi ń pè ní Umm Salama ọ̀làsọ̀tẹ̀ nítorí pé ó kó majority àwọn tí a lẹ́sìn sọ̀lá àṣọláwá mẹ́sẹ̀jì tó wá dìlú wà fún wa ó sọ mara ìyẹ̀ wa àwọn mọ́ ń pè ní hadith Jibril nítorí pé Jibril tí hadith yẹn tí narration رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أما رسيش عبد الله بن عمر قولون عليك حديثي فهو صحاب أو تابعون ولا ومبيك العمر عمر لا لا النبي صلى الله عليه وسلم كن يقول إذ طلع علينا رجل ماشي وعلي ستين أكوني كاكا يوداني meanwhile before كان يدوك على مش الله عليه وسلم تجوكو بي àga kan tó ga ju gbogbo wọn lọ báyìí bí àpótí kan tó ga ju gbogbo wọn lọ adájú wa ń bi wọ́n pé kí wọ́n béèrè question lọ́wọ́ nípa ẹ̀sìn kóhun lè enlighten wọn lórí ẹ̀kọ́ dẹ̀ fún ọlẹ́ enlightenment tó máa ní jùmọ̀ dáadáa kóhun educate wọn lórí ìgbà tí ó bá yíwọ gbogbo wọn rí question tí wọ́n fẹ́ béèrè adájú dẹ̀ sọ pé kò ń ṣe gbogbo nǹkan ló ti yí wọn nínú Islam ó ní bọ́kùnrin fẹ́ ṣe ìjọ látọ̀ ọkùnrin wọn bọ̀. ọkùnrin láàtọ̀ ṣẹ̀dí gbogbo ẹ̀yà rí síyà aṣọ tọ́kùnrin yẹn wọ̀ ó funfun gan-an ṣẹ̀dí gbogbo ẹ̀yà rí ṣà ṣẹ̀dí sàwárí ṣà irun tọ́kùnrin yẹn gbé sórí ó dúdú gan-an ìtumọ̀ ẹni táṣò rẹ̀ máa níjì tó bó ṣe níjì tó tí irun rẹ̀ máa níjì tó bó ṣe níjì tó ajẹ́ni tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ jáde láti inú rẹ̀ ṣẹ̀fẹ́ ẹ̀dàwárí tó múra tí múra iṣẹ́ wọn oníṣẹ̀kú olé kú tó jù fi omi ìtì lọ pẹ̀lú bó ṣe àwòrán tó gbé wọ́n nìyàn ṣùgbọ́n bó láyé àrífò gómìnà àhàd ẹnìkan fún mọ́ rí láàrin gbogbo àwọn tí wọ́n wà bẹ̀rẹ̀

question tánàbí wá ní káwọn sọ̀hábà béèrè tí wọ́n béèrè wọ́n wá díwájú àdébí sallallahu alaihi wasallam wọ́n wá dùkú síwájú àdébí fàṣínàdà rúkàtàtì ìràyò rúkàtàtì ó fi rúkù ti ẹ̀báyì ó dùkú síwájú àdébí sallallahu wọ́n dá àjọ fẹ́yì ara fàkìlẹ̀ ó mọ́wé méjì báyìí kó gbé sórí tàbá ìpẹ́ tó fẹ́ lẹ́ àwọn mìíràn scholars wọ́n ní ọwọ́ yẹn ó gbé sórí tàbí sọ̀rọ̀ àṣọ̀tàn láti lè fi disguise táwọn èèyàn lè lọ́gbẹ̀ẹ́ tó jẹ́ àwọn àgbà ìwà oòkú orílẹ̀ títà tí kò bá ìwọ́n tí wà lọ́gbọ́ sórí ìtàn títà wọ́n ní kó lọ́gbọ́ fi disguise àwọn mí náà sọ́tà sọ pé lò mí ní wàwọ́dọ̀ àtọ̀fẹ́yà aláfàkìlẹ̀ ó gbé ọwọ́ rẹ̀ sórí ìta rẹ̀ gẹ́gẹ́ bí lẹ́nà àtọ́fẹ́ lẹ́ dáadáa tó lẹ̀ tó ní adam ó wá ń tó kọ síwájú títà ó wá bẹ́ẹ̀ àwọn question يا محمد يا محمد أخبرني عن الإسلام أخبرني عن الإسلام sọ fún mi nípa tí náà ń pè ní islam arẹ́bíṣọ́lá ṣọ́dá kó discourse ìtẹ́ ń pè ní islam ibẹ̀ ẹ̀kọ́ la fẹ́ lọ́rí ìjọba náà bí yá sàmù gbogbo kìí ẹ̀sán fún rẹ̀ ló tó wá ń sọ pé Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó láwọn wà ń bẹ̀ẹ́sẹ́ nìyẹn tó wá ń sọ fáà lẹ́bí pé sọ̀dá answer tó give fún question tí mo bèèrè ó correct ibẹ̀ náà mọ́ tí wá ní fa àjíbù ní ẹ̀lẹ́wò oníbẹ̀rẹ̀ tí wọ́n surprise pé yes arúgbó olùsọ̀tẹ̀ òun náà ló ń béèrè question òun ló tún sọ pé answer tí wọ́n fún ó ṣe kí ni right ok ibẹ̀ náà ti ń wo pé nǹkan kan wà lọ́rọ̀ yìí wá bí foreign question ó tún fa ah, àkàbí ní àdìgbì máa jẹ́ kí n mọ̀ nípa kí ní pè ní ìmá ìgbàgbọ́ alẹ́mísọ̀lọ́wọ́ àṣọlọ́wọ́ ní an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir tó ṣe wá ní wa tu'mina bil qadari khayrihi wa sharrihi ibi ta fẹ́ kú sí ta lè tábí máa sọ pé èèyàn ti di olùgbàgbọ́ ó wá nílé sí àwọn nǹkan mẹ́fà ìkáwọ́ tó wà lórí bí àtúkùnmínà lè là ó láti jẹ́ olùgbàgbọ́ òdúró àtúkùnmínà lè là ó gbọ́dọ̀ gbọ́dọ̀ ní bí mẹ́rin sí Allah subhanahu wa ta'ala number one kò ní wọ́n mẹ́lẹ́ kíkà sí lẹ́yìn tó bá nígbàgbọ́ sí Allah kó ní nígbàgbọ́ sí àwọn màláàpìtà ó ní mẹ́bí jẹwà méjì wọ́n tó tó bí i ó tó nígbàgbọ́ sí àwọn books of Allah àwọn kíra ọlọ́ tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ látọ̀dọ̀ ẹ̀ ó ní mẹ́ta wal-yawm al-akhir ó tún ní bìlífù nípa ọjọ́ ìgbéǹdà kìyàmà ó di mẹ́kọ̀ọ́ márùn wà fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹfà fẹ́ kẹwàá ń lórí kìíní kan ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ nígbà tánà fi ránṣà pé kí ni ó ń pè ní ìmá kí ló fi bẹ̀rẹ̀ àǹtú òmìnà bìlá ẹba note kelma àǹtú òmìnà the word tú òmìnà ìdájọ́ bí tó rí fíìtì ẹ̀mọ́ gbogbo àwọn ọ̀sán tó kù tó ń kà lẹ́yìn bìbì láyìí ẹni pé wáwù da ápì tó bí ń gbé ó sọ sọ àǹtúkù bẹ́ẹ̀ lábílá ó ní believe in Allah aha wa malaikati and his mess and his angel aha wa kutubihi àtàwọn and his books aha wa rusulihi and his messengers aha and on the last day ó ṣe wà ní pé wàtúkù mìíràn ó tún wá rí pí ti statement tó fi bẹ̀rẹ̀ pé wàtúkù mìíràn bil qadar àwọn àlùfáà ni ìyẹn ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀rọ̀ kọ́dà nìyẹn ó lágbára kó ṣe jẹ́ gbogbo ó lágbára kó nígbàgbọ́ sí Allah wọ̀n tó kò mìíràn bí lọ́kàdà kó tó lọ ní believe nínú alkadar ló bí á sí ẹni tí ó bá ti ní believe nínú alkadar Allah ya ọlọ́mọ́ sí ní àti yíyọ ọlọ́mọ́ jẹ́ ká lè nígbàgbọ́ sí alkadar ọwà ni khairihi wa sharrihi khairihi tó bá jẹ́ kọ́dá tó jẹ́ pé oore ni wà níbi ní kí ilẹ̀ pé ọlọ́run bá ló pọ̀ lẹ̀. bọ̀ ṣọ́bùrẹ̀ ká ní kọ́dárù tó ṣe pé aburú náà ni wà níbi ní ìfìdí báyìí láti ní húnà lọ́kọ̀tọ̀ wọ̀lọ́kọ̀tọ̀ tó mọ̀ hìmà tó yẹn bàbá ní dábí ààrẹ ìfọ́pá

lọ́dọ̀ ọlọ́run kí nìkan náà kullu ma khalaqa Allahu hasan al-hadith kullu ma khalaqa Allahu hasan gbogbo tọ́lọ̀wọ̀n ọba fi kọ́dá gbé kalẹ̀ in tó dáa gbọ́n lọ́dọ̀ tí wa kò dáa ó tó ṣe al-qadar wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ tàwọn ẹ̀dá ni kọ́dá ti ń pín pé ìkan lórí ìkan labo látọjú rẹ̀ a ní owó àwádà ka million ara mọ́tò 15 million mọ́tò 25 million mọ́tò 50 million mọ́tò 100 million kí ló ṣẹlẹ̀ síwá ẹ̀ ẹ̀dáminú ọ̀rẹ́ ok mọ́tò tàwárà mọ́tò l'accident pàìtọ̀ ó parí kí ló ṣẹlẹ̀ síwá ẹ̀ àmàlábùrú ṣẹlẹ̀ ọlọ́dọ̀ bá sùn àrùn wọ́n tààrà àtìgbà tó ra mọ́tò fún ẹ̀ àtìgbà tó gba mọ́tò kúrò lọ́wọ́ ẹ̀yẹn kí ni méjèèjì

àwa tí twenty yẹn ní compound tó fẹ́ àgbẹ̀ flower síbẹ̀ àwa pa àwọn adìyẹ síbẹ̀ àlejò gbọ́gbà tè àjẹ̀mú adìyẹ tán àwa kàn bọ́ síbi tá a pa àwọn adìyẹ sí àjẹ̀mú adìyẹ tó wà àjẹ̀pá adìyẹ yẹn àjẹ̀jẹ́ ẹjọ́ adìyẹ tá a jẹ orí làwa ṣe ní àbáṣá burúkú àwọn adìyẹ àwọn yorùbá mi náà mọ̀ ṣáà ṣe kàfá bí ẹ àbáwá ṣe ní tó yẹ ká ṣe